الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين حديث النبوة محمد صلى الله عليه وسلم كل بدعة ضلالة وفي رواية للإمام النسائي وكل ضلالة في النار dr fadil jazaullah khaira mo rò pé mo wà ń bí láàárọ̀ wọ́n ti ṣàlàyé wípé bọ́bá ipá dánwò tí ń bárò àwọn ẹni yìí ni pé ànábì ní kúlù bídà àti ń dọ̀láàlà ọ̀sẹ́ ni ó jiyàn pé kúlù bídà dọ̀láàlà ní lóòótọ́ àmọ́ ǹjẹ́ gbogbo dọ̀láàlà ní kúfúrú kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí tí wọ́n mú wa àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tó pọ̀ iná àbáná láfi bọ̀láàlì mọ̀bí kọ́dà nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam olúwa ní wà wájàdá ka bọ́ọ̀lán fàádà nínú sọ́rọ̀tù albakọ́ra an tàbílá ìdáhùmá fàtúdákìrọ ìdáhùmá lókọ̀ so ọ̀rọ̀ bọ̀láàlà pọ̀ tó ní síyákù kọ́ntẹ́kìtì kọ̀ọ̀kan tí máa túmọ̀ tọ́ba ìpẹ́ nìkan tí mo mọ̀ ní bí ti máa ṣe nù bẹ́yàn bá gba lọ́wọ́ mú yà yìí yóò sì tún yọ bọ̀ síbí tọ́ba ìpẹ́ ní tèmi mọ̀ ní o tọ́ba ìpọ́ tún wílé yìí náà á yànjú yìí náà àmọ́ ẹ mọ́ rò pé yóò dà dó ń bẹ́ẹ̀ yóò tún lọ bò mí àfi tọ́ba kò nú àdánwò tọ́ tara rẹ̀ bọ̀ lánàá yìí máa padà sórí eléyìí lánàá lẹ́nìkan sọ fún mi pé òun rẹ nìkan ó fẹ́ kírun ń bì kan ọwọ́ akọ́kọ́ fly polo ṣáàtì rẹ̀ wọn lárakùnrin náà ló ṣe fátíwá fún wọn pé mẹ́rin bá kírun tọ́wọ́ ṣáàtì ọkọ̀ kọ́kọ́ na pé tora nẹ́bi ní umarutu and asjuda alasaba àti azumin wa allah akufa ṣáàrá wàlá tàwùbà so òun ló ti rẹ̀ wàhálà yìí bí kò sì yọra rẹ̀ kó ń bẹ́ẹ̀ solution rẹ̀ kan náà ni ẹbí ẹni tí ń wí yìí ta ló wí rínú àfa àsálàfù sọ̀hábé ní okò tí pó ní kúlò bédé kúfùrù ní kó mú wá àbá nẹ́bì ní òpó wí bẹ́ẹ̀ sọ́lọ̀lọ́wọ́ àríyí wọ́sẹ̀lẹ̀ ibi tí solution rẹ̀ wà nù àti gbogbo ẹni tí irú àrùn báyìí bá ṣe kọlù irú ẹ̀ náà làgbọ́yé ká gbọ́yé pé bọba fẹ́ ọwọ́ ṣáàtì ọkọ́kọ́ na ọrùn rẹ̀ tó rúgbà nẹ́bi ní wàhálà àkúfà ṣáárá wàhálà àtọ̀wùbà bọ̀tí ní tànẹ́bi wí òrújú ànẹ́bi lọ́lúwa ní kí n forí kanlẹ̀ lórí nǹkan méje kí n sì má ka irun mi àbí kí ni ìyẹn ni pé má jẹ́ ká fíjú débi pé n ti ń bẹ lára rẹ̀ ọ̀fẹ́ kọ́ délẹ̀ bọ́ bá fi ẹ bá nẹ́bi wí òmẹ́rùtù an asjuda. bóńpó lòun ti wá gùn tó but tí ó bá ti dóńdó pé ẹnìkan yìí sàfà àwọn òun náà lòun ọmọ wọn ni máa pé òun gbọ yé straight bẹ́ẹ̀ náà lèyìn ọmọ sọnù straight <laughs> <laughs> ọlọ́run kọ́ máa sọ wá nu eléyìí tí wọ́n ìwọ náà lọ kà á lọ ní ànábì ní kúlù ìtumọ̀ kúlù léde lárúbáwá àti nínú sẹ̀ríà wọn ni mẹ̀nsíyágí àlùmọ̀ mẹ̀nsíyágí gbogbo bí tí kúlù bá ti wọ̀ àti gbogbo síga ọ̀mùmù nínú sólù fẹ́kì ni pé ẹ̀ lè yọ nǹkan kan kó lílọ̀ ọ̀mùmù yọ wà general your implication rẹ̀ must be general nígbà nẹ́bí wá ní kúlù bídíà dọ̀láàlà téèyàn tún wá ní kìí ṣe gbogbo dọ̀láàlà o dọ̀láàlà bí àdíìsì yìí nìkan ni o àfikọ́lọ̀wọ̀n oko yọ níbi tó tún ara ẹ̀ bọ̀ bọ̀tẹ̀mí máa sọ ọlọ́mọjáwa náà sọnù solution rẹ̀ tọ́ba wá sìn sí ẹ̀ ni pé kó bira rẹ̀ níbèrè tí mo ń bí irú èyí tí wọ́n ń gbọ́ yé lónìí àti ẹ̀nà ọ̀run sókè àti kólò gbédà tá ń wí rí for more than one thousand years ní islam ti wà. tọ́ba tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ pé wọ́n ní ẹni tí ó bùn yàn lásọ tọrùn ẹ̀ lákọ̀ọ́ sí kínni bírò àwọn dòktóru bá ní mùsítà ìlú làwọn nísìn ah, dòktóra fi ṣẹ̀ríà ọ̀gbọ́n jẹ́ mùsítà ìlú Eh? bọ̀tẹ́ ní tó kéèké bìbọ́ àtún mosjaj àwọn náà la nímọ̀ o bọ̀tù wà láì òun ò ní nkankan jìbìtì ń gbéra rẹ̀ dé yìí and that is the problem kéèyàn má ronú pé tí mo fẹ́ wí tẹ́mi gbọ́yé yìí sọ̀hábé lọ́gbọ́rú ẹ̀yé ni àbí tábìn yìí lọ́gbọ́rú ẹ̀yé ni bọ́ọ̀ bá tiẹ̀ lọ́jìnà ṣé kí bímbáàsì lọ́gbọ́rú ẹ̀yé ni sheikh ibn femin lọ́gbọ́rú ẹ̀yẹ ni sheikh albani lọ́gbọ́rú ẹ̀yẹ ni àfi tẹ́yìn ọba àmọ́ tán rẹ̀ lókun ó pe gbogbo ń táwọn èèyàn yọ mọ̀ látàyè sọ̀hádà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ṣètọ́ ni ọ wà sọ fún pòun lè mọ̀ lónìí ìpìlẹ̀ àná ni kọ́lọ́n kọ́ máa sọ wá nù bọ̀tíngbà ọlọ́run ni a tún gbọ́ ilé yìí náà àlàyé rẹ̀ nù ọ wà self contradictory kéèyàn ó pé kúlù bídíà bọ̀láàlà kó tún wá ní ṣe gbogbo dọ̀làlà mọ́ àfi dọ̀làlà ti bí nìkan o nbòlá tí wọ́n ń bọ̀ ń lọ ọlọ́nkọ́ má sàásà mọ̀nà wa o but èsì ní àkúnná ti fún wa ni gbogbo dọ̀làlà ni rìpítẹ̀ ní kúlù ká máa wá sọ̀ sí pé <laughs> kò tún jẹ́ kúlù mọ́ bá nẹ́bí ti wí hun kúlù bídẹ̀ àti ń dọ̀láàlà àmọ́ kí wá ṣe pé gbogbo dọ̀láàlà ni kúfúrú pẹ̀lú ẹ̀rí nínú alkùnrin alkẹrí nínú súnà annabuwa muhammad sallallahu ni yí wélé yìí bí ọba wí káwò fi kún kọ́nà bí yẹn bá tún wá ní fìnnárì ńkọ́ kìí ṣe gbogbo ń tà ló tún máa gbẹ̀yìn ṣe mùsùlùmí máa ẹ̀rí pọ̀nù eléyìí náà ànábìrí táwọn kan sàlù àlá lọ́wọ́ omi ọ̀wá dé gìgísẹ̀ wọn lẹni tí ń kírun tí ń sàlù àlá ànábì ní wọ́n ìlú lè àkọ́bì wọ́bù tó ní àkìdámi mìnànà ma asfala minal kàbẹ́yì ní fàfinà àfọ́ àwọn olóní ẹni ọba ti sàlù àlá tó mi ò dẹ́yìn ẹsẹ̀ rẹ̀ ọdọ̀ ẹ̀ná àfọ́ àwọn olówó <laughs> àwọn dòkítọ́rù lẹ́jẹ́ ọ̀tí ẹ̀wà sí rárá ń gọ́ mbọ ní ọ̀lọ́ bí yẹn bá sálọ alátó yẹ pé ẹnu spọ́ọ̀tù kan lomi ò débẹ̀ tó jùná nítorí ẹ̀ anabi tọ́lọ̀ ń pè ní bí mẹ́ni nàrọ̀ òfòròhìm òun kí òun yàn. ìnàmá ya kòló na fi bòtó nìyẹn nàrọ̀ wàsàyẹsìláwó na sàyẹrọ torí náà ní kúkúrú ẹ̀ dákun kúlò bẹ́ẹ̀ dá dọ̀là ẹni bá anabi ti wí òun làwa wí o kúlù. gbogbo ni gbogbo bídíà ó dọ̀láàlà ni àmọ́ mẹ́rin wá pé gbogbo dọ̀láàlà ni nígbàtí òrèlè yìí mú wá kéèyàn wá pé dọ̀láàlà ti bẹ̀rùn nìkan kọ̀rínà kan bẹ́ńbẹ́ kó já rí kọ̀rínà náà àbó ti sọ fẹ́yìn ọlọ́run kí ẹ̀mí àtẹ̀yìn o ẹnìkan kọ kan sí mi nísìnyí pé ọkẹ̀ kọ̀rínà rẹ̀ wọ́n ní ẹni náà pé nítorí pé bídíà o tẹ̀sírí òun ni gbogbo tẹ̀sírí òun sì ní kíni tí èbá ti ṣe tẹ̀sírí òun tọ́lọ́hun kúfúrú ni alhamdulillah alimami shatibi rahimahullahu ta'ala ọ̀yẹ́jú ọ̀rọ̀ tẹ̀sírí òun yìí ìpè ǹjẹ́ gbogbo ẹni ọba ṣe nǹkan kan tá nàbí ò ṣe làákà fún kò rí bẹ́ẹ̀ ìyẹn ni pé ní tó ṣe òfin kan látọ̀dọ̀ ààrẹ ìpè bọ́lọ̀mbá tiẹ̀ ní ẹsẹ̀ báyìí èmi ní kẹ́ ẹsẹ̀ báyìí ní tá ń pè ní mùsàríọ̀nù àmọ́ tí ń jẹ́ bídẹ́ àbẹ́lì má mùsàtì bí ti ṣàlàyé rí ni pé tọ̀rí kọ́ tó ń fi dí ní mùtàrà tòdọ́ yìí àṣàràyà gbogbo ẹni tí yóò sọlú bisolúkì àléhà almubalagatu peter abudulayi azawajà ẹni tí ó ṣe bí díà ó rò pé bọ́lọ̀ ń ti bọ́lọ̀ ń ti ṣe é nù pé ọlọ́run ló ní ọ̀sẹ̀ báyìí àmọ́ àwọ̀ àwọ̀ àwọ̀ fàdíra oníbídíà kankan lórí o kó lò bídíà tí ń dọ̀làlà àmọ́ kìí ṣe gbogbo dọ̀làlà ní sọ́yàn di kẹfẹ́ rí bọ́bá rí báyìí ànábì ó wí sọlọ́lọ́hà ọ̀sẹ́lẹ̀m bọ́bá rí báyìí àwọn sọ̀hábà ó wí àwọn tábì ó wí kò sí kò sẹ́nìkan tó wíru eléyìí rí látàyà ànábì wa muhammad sọlọ́lọ́hà ọ̀sẹ́lẹ̀m dẹ̀mọ́ wá pàkíyèsí àwọn kan sírú nǹkan báyìí níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mo fọ̀rọ̀ bàbá alibá ní sàpèjúwe gbogbo ẹni tí ọba máa lo falisafa philosophy tí wọ́n máa fi dà àwọn èèyàn láàmú báyìí pé bíyàn bá se tẹ̀síríhù ṣé kò ṣe kúfúrú eléyìí náà ti ṣe a clearer example ni bàbá albani fún wa wọ́n nígbà táwọn fi wà ní albania ẹnìkan ní ọmọ kéwù kan o ó ti di kẹfẹ́rí kí ló ṣe wọ́n ní nítorí pé ó kọ́ bá òun to bàtà gẹ́gẹ́ bí àfa pé kó gbé bàtà síbi tó yẹ kí wọ́n sẹ̀sẹ̀ má máa dààmú pé bàtà mi dà òun lọ́yẹ kó ti tó kalẹ̀ kó wọ́n kàn dé kó wọ́n ti nígbà tí ó sì wá ṣe òun fàhúwá káàfì. bàbá ni wọ́n wá bí pé kí ló dé ọlọ́ni bẹ́ẹ̀ ni torí pé n tó ṣe òun ó túmọ̀ pé lámìyà tarim àlàálẹ̀ ọ̀pá àfáàlì. ومن لم يحترم العالم لم يحترم العلم ومن لم يحترم العلم لم يحترم من جاء بالعلم ومن لم يحترم من جاء بالعلم لم يحترم من أرسله بالعلم سربي <laughs> شريعة كليون فيلوسوفينو ṣẹ̀rí àkéyùn torí náà ẹ má bínú ṣe <laughs> ẹ ọjọ́ ti lọ bọ̀ bàbá lẹ́ni yìí ní kọ̀ ń tó ṣe wọ́n tó mọ̀ pé kí ni kọ̀ pọ́n àfáàlé béèyàn bá sì pọ́n àfáàlé kọ̀ pọ́n ìmọ̀ tí ń bẹ lára àfáàhún lé béèyàn bá sì pọ́n mọ̀lé kọ̀ pẹ́ni tí a fìmọ̀ náà rán lé ni tálàfìmọ̀ rán bẹ́yàn bá sì pa nẹ́bì ilé ọ̀pẹ́ ni ó fi màún náà rẹ̀ lé lẹ́ni ọba jẹ́ ọba pọ́n lọ́n lé òsè kẹfẹ́rí ó sì <laughs> torí náà àìkàn tó bàtà àfà lásán wúwá káàfẹ́ níjọ́ tí bàbá ó fèsì yìí nítẹ̀yìn náà ti máa gbọ́ lọ́fà ọmọ kan náà lọ́wọ́ bá wọn ló ní mọ́lẹ́m yóò káfẹ́rẹ́ káfẹ́rọ́ fàhùwà káfẹ́ mọ́lẹ́m yóò bá dẹ̀ mọ̀tádìá tá ń gbèrú kọ̀wá ìdù tẹ́mọ̀ fi dààmú àwọn èèyàn ẹni tí ọkà fara káfíru ó lè ní ọdúró tí ò fi ṣe kíni tí ó lè ní ṣubúhà alimami ibn tayyim rahimahullah sheikul islam ni man sábàtà islamuhu biyakin láyà zulu anhu illa biyakin bal láyà zulu hatta tukọ́ màálẹ́yẹ lḥujja wàtúzàlù anhu ṣubúhà ẹni tí ìsìláàmù rẹ̀ bá sátẹ́yìn dáùtù ò lè rìmúvù ẹ̀ àfi kẹ́ ẹ rí ànọ́dá sátẹ́yìntì lẹ́tọ́ lè rìmúvù ìsìláàmù tó sátẹ́yìn hákẹ́dà kọ́lá sheikh islam ibn taymiya ta rahimahullah hada wallahu alam muhammad wa ala alihi sahbihi pẹ̀lú èyí tí a gbọ́ tán yìí ó dàbẹ̀ ni pé á dáa dúró báyìí ìbéèrè tí yọ wà nílẹ̀ tẹ́lẹ̀ á fi kọ́jú ìgbà míì pẹ̀lú ògùn ọlọ́run á fèsì rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run inṣàlá inṣàlá ọlọ́run san gbogbo wa ní ẹ̀san rẹ̀ yóò jẹ́ ká báyọ̀ náà ọlọ́run bá pàdé subhanaka allahumma wa bihamdik wa nashhadu an ilaha illallah wa nastaghfiruka wa natubu. Inshallah ọ̀la yẹn aago mẹ́sàn-án ni ètò máa bẹ̀rẹ̀ inṣàlá salamu